ní ti kálímọ́tòlọ́ ìtumọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ àlọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àlọ́run ọmọ mariam nítorí pé àlọ́run ṣẹ̀dá rẹ̀ pẹ̀lú gbólóhùn fáyà kún pẹ̀lú ọ̀rọ̀ tá a mọ̀ sí kún fáyà kún nígbà tí àlọ́run sọ nípa ọ̀rọ̀ ọmọ mariam. alayhi salam ìtumọ̀ yìí sì ni Allah rinlẹ̀ fúnra rẹ̀ nínú súra ali imran kí alọ́ka quran three aya forty five aya forty seven àti fifty nine pẹ̀lú súra maryam quran nineteen aya thirty five kódà pípè Allah pé Ìsá ọmọ Maryam ní kalimatullah ó jẹ́ àpọ́nlé fún ni nítorí pé kò wulẹ̀ sí ẹ̀dá kan yálà nǹkan ẹlẹ́mìí tàbí aláìlẹ́mìí àfi kí ó jẹ́ kalimatullah ìyẹn ni pé gbogbo ẹ̀dá tí Allah ṣẹ̀dá rẹ̀ ló sọ jẹ́ bẹ́ẹ̀ fún jẹ́ bẹ́ẹ̀ fún síwájú kí irú ẹ̀dá bẹ́ẹ̀ tó máa bẹ Allah nìkan ṣoṣo ló sì ní jẹ́ bẹ́ẹ̀ kìí ṣe Ìsá ọmọ Máríyámù tàbí ẹlòmíràn. ìyẹn ni pé kókó ọ̀rọ̀ kókó ọ̀rọ̀ láàrin ni pé wọ́n ń pè Ìsá ní Kalimatullah nítorí pé Allah ṣẹ̀dá rẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ náà sì ni kún kún jẹ́bẹ̀ kún jẹ́ Ìsá di Ìsá fayakun ó sì di Ìsá kò wá sí ẹ̀dá ọlọ́run kan àfi kó máa di ẹni tí ó máa bẹ nípasẹ̀ ọ̀rọ̀ náà tí í ṣe kún. Ìyínsá sì kọ́ ni ó ní kún Allah ló ní kún Allah ló ní ọ̀rọ̀ kún àpọ́nlé ló jẹ́ látọ̀dọ̀ ọlọ́run fún Ìyínsá tí. Si Allah bá wá pé Ìsá ní kalimatullah ìwọ gan tó ń gbọ́ mi kalimatullah ni ọ́ sámà kalimatullah ni ilẹ̀ kalimatullah ni torí pé ìkọ̀ọ̀kan wa adi ẹni tó ń bẹ lẹ́yìn tí Allah sọ pé kún Allah ló sì ní kún jẹ́ kó sì máa jẹ́ àtìyànjú kálímọ́tòlá àtìyànjú mọ̀síìwù báyà tẹ̀ bọ́ sí fàlàndà àtìyànjú kálímọ́tòlá àtìyànjú mọ̀síìwù ohun tó kàn ní rúhùlọ́ rúhùlọ́ bákan náà ní ti rúhùlọ́. ìtumọ̀ rẹ̀ ni ẹ̀mí Allah ẹ̀mí ọlọ́hun ẹ̀mí Allah ní Ìsá ọmọ Màríyámù nítorí pé Allah ṣẹ̀dá rẹ̀ sínú ikùn ìyá rẹ̀ ó sì ní kí màláìka ìlú wá fẹ́ atẹ́gùn ẹ̀mí sára ìyá rẹ̀ nítorí kí Ìsá lè di nǹkan ẹlẹ́mìí. ìdí tí ó fi ń jẹ́ rúhù lọ nìyẹn ẹni tí ó di abẹ̀mí nípasẹ̀ pé Allahu pa màláìka jìbìrìlù láṣẹ alayhisalam pé fẹ́ atẹ́gùn ẹ̀mí sí inú ikùn ìyá rẹ̀ kó sì di ohun tí ó máa mí wóore àti ẹ̀mí mímọ́ àti ẹ̀mí àìmọ́ tàbí ẹ̀mí òkùnkùn àlọ́hù ló ṣẹ̀dá ìkíní kejì wọn kì í ṣe èṣù èṣù kò dá ohun kankan èṣù gan fúnra rẹ̀ ẹ̀dá kan ni nínú àwọn ẹ̀dá tí àlọ́hù kíyèsí ohun tí mo sọ láàrin yẹn ni pé tí wọ́n bá dá Ìsá nípasẹ̀ ẹ̀mí mímọ́ tí àṣetọ́ọ̀nì sì di ẹni tí ń bẹ tó sì jẹ́ pé ẹ̀mí tí Allah fi dá òun ó jẹ́ ẹ̀mí àìmọ́ ẹ̀mí burúkú àtẹ̀mí mímọ́ àti ẹ̀mí òkùnkùn ìkíní kejì Allah ló ní Allah ló dá ẹni tí ó jẹ́ ẹlẹ́mìí mímọ́ aláwo náà ló dá ẹni tó jẹ́ ẹlẹ́mìí àìmọ́ èṣù kò lè dá nǹkan kan gbìyàn bá jẹ́ oṣó tó jẹ́ emèrè tó jẹ́ àjẹ́ tó jògbónu gbogbo tó rí o jẹ́ ìdàkudà tó rí o jẹ́ ẹni tí ń bẹ lára rẹ tó jẹ́ ẹ̀mí àìmọ́ aláwo ló dáa. sọ̀wọ́ ẹjá tẹ̀wájú kíyèsí fúnra àlọ́ọ̀ ló kúkú fẹ́ atẹ́gùn ẹ̀mí sára ànábì adam aleyhisalaam nígbà tí kalẹ̀ tán ní gidi gẹ́gẹ́ bí ó ṣe wà nínú súra sọ́ọ̀d súra sọ́ọ̀d quran thirty eight seventy two ìyẹn kò sì sọ ànábì ádámà di olúwa lẹ́yìn Allah báwo wá ni ẹyin sọ ọmọ mọ́ríyàmù tí wọ́n fi atẹ́gùn ẹ̀mí rẹ̀ rán mọ̀lẹ́kà jìbìrì ìlú ṣe máa wá di olúwa nígbà tí ádámà ẹni tó jẹ́ pé fúnrara Allah ló fẹ́ atẹ́gùn yẹn sí lára ní ti ẹ̀yìn sá fi atẹ́gùn yẹn rán mọ̀lẹ́kà jìbìrì ìlú ádámù ò olúwa nípasẹ̀ ẹ̀mí yẹn ọ̀nà wo wá ni ìsá ọgbà olúwa àti olùgbàlà tí ànáwó bá wá pé ìsá ọmọ mọ́ríàmù ní rúhù lọ àpọ́nlé ni àpọ́nlé ni fún nítorí pé kò sí ẹ̀dá kan tó ní ẹ̀mí àfi kí ó jẹ́ pé rúhù lọ ló ń lò. síwájú sí i. lílo ọlọ́run gẹ́gẹ́ bí èèyàn fún ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run kò sọ òun náà di ọlọ́run tàbí olúwa tàbí ẹlẹ́dàá tàbí olùgbàlà. àmọ́ àpọ́nlé ni fún ẹ̀dá náà wòye sí àwọn ìbéèrè wọ̀nyí kí o tún lè kí o tún lè yí ọ yékéyéké ìyẹn ni pé nígbà tí ní rúhù lọ tó ṣe àfitì rẹ sí ọdọ ara rẹ rúhù lọ ẹ̀mí ìyẹn ò túmọ̀ sí pé òun gangan ni ẹ̀mí ọlọ́run rárá ẹ̀dá kan ni ẹ̀mí tí aláwo dá òun ló dá òun ló ní ló fi ṣe àfitiẹ̀ pé rúhù lọ ẹ̀mí àlọ́ òkè kì í ṣe ẹ̀mí tí aláwo fúnra rẹ̀ ń lò tó fi jẹ́ ọlọ́run olúwa olùgbàlà ṣùgbọ́n ó dá àwọn ẹ̀mí tí àwọn ènìyàn ó máa lò òun ló dá òun ló ṣẹ̀dá wọn ó sì ṣe àfitì sí ọwọ́ rẹ̀ sí ara rẹ̀ kó o lè gbọ́ yé dáadáa wo àwọn àbẹ́rẹ́ wọ̀nyí ẹ̀mí wo ni ọlọ́run fi sọ ayínsá ọmọ mariamu di nǹkan ẹlẹ́mìí ẹ̀mí wo ni ẹ̀mí wo ni ọlọ́run fi sọ mariamu di nǹkan ẹlẹ́mìí ẹ̀mí wo ni ọlọ́run fi sọ èṣù di nǹkan ẹlẹ́mìí ìbéèrè mẹ́ta náà nìyẹn o tún gbọ́ lẹ́ẹ̀kan sí i ẹ̀mí wo ni ọlọ́run fi sọ ẹ̀yìnsá di nǹkan ẹlẹ́mìí ẹ̀mí wo ni ọlọ́run fi sọ mọ́ríyámù di nǹkan ẹlẹ́mìí ẹ̀mí wo ni ọlọ́run fi sọ èṣù di nǹkan ẹlẹ́mìí èsì kan náà ni gbogbo wọn ní o èsì náà sì ni pé ẹ̀mí ọlọ́run ni rúhù lọ́ọ̀ ni. èyí tí ó túmọ̀ sí pé àlọ́wù ló ṣẹ̀dá ẹ̀mí tó wà lára ẹnì kọ̀ọ̀kan wa ìtumọ̀ ẹ̀ nìyẹn nígbà tá a bá sọ pé ẹ̀mí wo ló sọ Ìsá di ẹlẹ́mì abẹ̀mí ẹ̀mí wo ló sọ Mọ́ríyámù di nǹkan ẹlẹ́mì nǹkan abẹ̀mí ẹ̀mí wo ló sọ àṣetán èṣù di nǹkan ẹlẹ́mì nǹkan abẹ̀mí èsì kan náà ni gbogbo ẹ̀ ẹ̀mí ọlọ́run ni wíwá pè ní ẹ̀mí ọlọ́run kì í ṣe pé ẹ̀mí tí Allah subhanahu wa ta'ala ń lò fún rárá rẹ̀ rárá bí kò ṣe pé àwọn ẹ̀mí yẹn Allah ṣẹ̀dá wọn pẹ̀lú kún fáyàkún rẹ̀ tó bá ti wá fẹ́ dá igbá yóò mú nínú ẹ̀ fún wọn. tó bá fẹ́ dá àwo yóò fi ẹ̀mí yẹn sí wọn lára so nínú ẹ̀mí tí aláwò dá tí gbogbo rẹ̀ ń jẹ́ rúhù lọ ẹ̀mí àlọ́ àwọn ẹ̀mí tó dá nínú àwọn ẹ̀mí yẹn ó fún Isa ní ti o ó fún Mọ́ríyámù ní ti Mọ́ríyámù ó fún ṣètọ́nì ní ti tèṣù ó fún èmi ní ti tèmi ó fún ìwọ náà ní ti tiẹ̀. gbogbo ẹ̀mí tí ara ayé ń lò pátá rúhù lọ́ọ̀ni. síwájú sí i nínú àlùkùránì kó lè yọ dáadáa pé àpọ́nlé ni mọ́là haúsá làwúsá ń jẹ́ tí aláwùú bá pe Ìsá ní rúhù lọ àbópè ní kẹ́límọ́tò lọ àpọ́nlé ni fún gbogbo wa ní kẹ́límọ́tò lọ gbogbo wa ní rúhù lọ gbogbo ẹ̀dá ní kẹ́límọ́tò lọ gbogbo ẹ̀dá tó wá mí ní rúhù lọ ìyẹn ni pé gbogbo ẹ̀dá ló di ti ń bẹ nípasẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́run bá pé kún. di jẹ di nkan báyìí jẹ nkan báyìí á sì di nkan náà bákan náà rúhù lọ́ọ̀ ní gbogbo wa àpọ́nlé ni mọ́là awúsá làwúsá ń jẹ́ èmi rúhù lọ́ọ̀ ní mi ìwọ rúhù lọ́ọ̀ ní ọ́ nítorí wípé ẹ̀mí tí èmi àti ẹ fi ń sọ̀rọ̀ ẹ̀mí kan ni tó jẹ́ iṣẹ́ ọwọ́ àlọ́ọ̀ tó jẹ́ iṣẹ́ ọwọ́ Allah subhanahu wa ta'ala kó lè yí ọ pé Allah kàn fi ṣàpọ́nlé fún Ìsá ni pẹ̀lú bó ṣe pè ní rúhù lọ́ọ̀ ànábì Muhammadu náà rúhù lọ́ọ̀ ni kẹ́límọ́tù lọ́ọ̀ ni ànábì Ádámà rúhù lọ́ọ̀ ni kẹ́límọ́tù lọ́ọ̀ ni ànábì Ibrahim rúhù lọ́ọ̀ ni kẹ́límọ́tù lọ́ọ̀ ni ànábì Musa rúhù lọ́ọ̀ ni kẹ́límọ́tù lọ́ọ̀ ni gbogbo wa pátá ànífẹ́ àṣeyìtọ́ọ̀nù àṣeyìtọ́ọ̀nù lẹni tó rí ẹ burú jù òun náà kẹ́límọ́tù lọ́ọ̀ni rúhù lọ́ọ̀ni fíríáúnù fíríáúnù ọ̀gá àwọn kèfèrí láyé nìyẹn kẹ́límọ́tù lọ́ọ̀ lòun náà rúhù lọ́ọ̀ni òun náà tó ń túmọ̀ sí pé ìkọ̀ọ̀kan wọn ó dẹni tí ń bẹ nípasẹ̀ ọ̀rọ̀ tí Allah sọ pé kún jẹ́ bẹ́ẹ̀ di bẹ́ẹ̀ yóò sì máa di bẹ́ẹ̀ níbàámu sí èròǹgbà bákan náà rúùhù lọ ni kó wá wa ìyẹn ni pé ẹ̀mí tá fi ń ẹ̀mí tí dá ni Allah ló dá ẹ̀mí yẹn Allah subhanahu wa ta'ala òun ló dá yẹn kó tún lè yọ dáadáa ìwọ adìẹ àti adìẹ àgíríkì ẹni tó bá gbọ́ yóò sọ pé òyìnbó òun ló dá adìrẹ àgíríkì ẹni tó bá gbọ́ ni ó sọ bẹ́ẹ̀ àti adìẹ ìbílẹ̀ àti adìẹ àgíríkì ìkọ̀ọ̀kan wọ́n di ti ń bẹ nípasẹ̀ ọ̀rọ̀ kẹlímọ́tòlọ́ kún di adìẹ ó sì di adìẹ adìẹ sì bùkátà sí tí ó fi máa mí so nínú àwọn ẹ̀mí tọ́lọ́hun ti dá Allah ó sì Allah ó sì yọ̀ǹda ọ̀kan fún adìẹ náà pé kó fi máa mí so àtẹnìyàn àtẹranko àtàlìjànú àti màláíkà àti èèrà àtẹyẹ ìkọ̀ọ̀kan wa ni kẹ́límọ́tò lọ ìkọ̀ọ̀kan wa ni rúhù lọ kó lè yí ọ tó gbọ́ àlàyé yìí sí síwájú sí yúnà alukur'ani aláwò pé ràkúnmí kan ní náà kọ́tù lọ náà kọ́tù lọ ìtumọ̀ rẹ̀ ràkúnmí Allah ràkúnmí ọlọ́run èyí kò sì túmọ̀ sí pé ràkúnmí ni ọlọ́run sọmọ bẹ́ẹ̀ <laughs> bí kò ṣe pé ràkúnmí ìyanu tí ó jáde tòun ti ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ láti inú àpáta àti pé Allah ò fi ṣe àpọ́nlé fún orúkọ ràkúnmí náà ni ràkúnmí wo ni kì í ṣe náà kọ́tù lọ ràkúnmí wo ni kì í ṣe náà kọ́tù lọ yìí ràkúnmí wo ni kì í ṣe ràkúnmí ọlọ́run màálù wo ni kì í ṣe màálù ọlọ́run bákan náà nínú àlùkùránì Allah ó pe ilé kan ní Baitullah Baitullah ìtumọ̀ ilé ọlọ́run ilé Allah èyí kò sì túmọ̀ sí pé ilé ni ilé ni ọlọ́run bí kò ṣe pé ilé tí àwọn ẹ̀dá ti ń jọ́sìn fún Allah ìyẹn sì ni masjidu masalasi, àti pé Allah fi ṣe àkànlé fún orúkọ ilé náà ni òkè Allah fi ṣe àkànlé ni. Okay? gbogbo ilé tí ń bẹ láyé lillahi múlùkù samawati wal gbogbo ń tá kó gan láyé pátá aláwọ̀ lónìí. bákan náà nínú kan ní abdullah abdullah ìtumọ̀ rẹ̀ ẹrú Allah èyí kò túmọ̀ sí pé ẹrú ni ọlọ́run bí kò ṣe pé ẹ̀dá tí ń jọ́sìn fún Allah tí ó sì wà lábẹ́ òfin Allah pẹ̀lú ìjuwọ́júsẹ̀ sílẹ̀ pátápátá fún Allah àti pé Allah fi ṣe àpọ́nlé fún ẹ̀dá náà nì nítorí pé gbogbo wa ni ẹrú ọlọ́run afẹ́ tàbí akọ̀ ẹ̀rí pé nínú Al-Qur'ani ọ̀rọ̀ àkọ́kọ́ tí ànábì Ìsá sọ ni pé ìní Abdullah dájúdájú èmi ẹrú àmà òní ìwọ kí ni wọ ẹrú àlá òní ọ èmi náà ńkọ́ àlá náà ẹni tó bá ti ń jọ́sìn fún Allah tó fún ni à ń pè ní ọkọ yẹn báwo wá ní kálímọ̀tù láì ṣe máa túmọ̀ sí kálímà ní ọlọ́run pé ọ̀rọ̀ ní ọlọ́run àníṣẹ́ báwo ni rúhù láì ṣe máa túmọ̀ sí rúhù ní ọlọ́run ẹ̀mí ní ọlọ́run ìròrí àwọn kìrìsìtẹ́nì lásán ni ọ̀rọ̀ ìsọkúsọ náà tí wọ́n sì mú wọ inú bíbélì wọn pé láti ìṣẹ̀ṣẹ̀kọ́ṣe ni ọ̀rọ̀ ti wà. ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà láíláí láíláí ọlọ́run àwa mùsùlùmí kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run wa kì í ṣe ẹ̀mí nítorí náà kò sí ẹ̀dá kan àfi kí ó di bíbẹ nígbà tí nígbà tí àlọ́run bá sọ pé jẹ́ bẹ́ẹ̀ ó sì máa jẹ́ bẹ́ẹ̀. jẹ́ bẹ́ẹ̀ ó sì máa jẹ́ bẹ́ẹ̀ síwájú sí mọ̀ dájú pé àpọ́nlé ni mọ́là o àwúsá làwúsá ń jẹ́ o nínú àpò láàrọ̀ orúkọ táàmù sí noun phrase ìgbàkígbà tí aláwò bá fi orúkọ ara rẹ̀ ṣe ẹ̀yán adórúkọ nominal modifier fún ọ̀rọ̀ orúkọ kan ìyẹn ni pé ìgbàkígbà tí aláwo bá ṣe àfitì ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá rẹ̀ ti sọ́dọ̀ ara rẹ̀ bí irú èyí kálímọ́tù lọ rúhù lọ nákọ́tù lọ báyìtù lọ kìtáàbù lọ abdù lọ nàbíyù lọ rọ̀ṣúlù lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ wọ́n kálímọ̀ sí eh, rúhù wọ́n ṣàfitì rúhù sí Allah náàkọ́tù lọ wọ́n ṣàfitì náàkọ̀ sí Allah báìtù lọ wọ́n ṣe àfitì báìtù sí Allah kìtáàbù lọ wọ́n ṣe àfitì kìtáàbù sí Allah abdu lọ wọ́n ṣe àfitì abudu sí Allah nàbíyù lọ wọ́n ṣe àfitì nàbíyù sí Allah rọ̀ṣúlù lọ wọ́n ṣe àfitì rọ̀ṣúlù sí Allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. yàtọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ti ṣe àpọ́nlé fún ọ̀rọ̀ orúkọ agbẹ̀yàn náà ó fi ṣàpọ́nlé fún ni kò ní ìtumọ̀ mìíràn bí kò ṣe fífi ìbátan ìní possessive genitive ó fẹ́ fi ìbátan ìní ni nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ mìíràn ẹ̀hún oníbátan ìní possessive genitive construction ni ìtumọ̀ tó máa ń wà níbikíbi tí Allah bá ti lo orúkọ ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yàn àjórúkọ nínú àkólà orúkọ kìí sì ní ìtumọ̀ alálàjẹ́ eh, apositive apositive kì í ní ìtumọ̀ alálàjẹ́ ìyẹn ni pé tàbá ní nákọ́tù lọ ìyẹn ò túmọ̀ sí wípé ọlọ́run ní nákọ̀ so lọ kò túmọ̀ sí pé ọlọ́run ní rúhù lọ kò túmọ̀ sí pé aláwo ni rúhù rárá wọ́n fi orúkọ yẹn ti sọ́dọ̀ láti fi àfihàn pé ta ló ní kẹlímà yẹn ta ló ní rúhù yẹn ta ló ṣẹ̀dá rẹ̀ ta ló dáa. pẹ̀lú èyí ìtumọ̀ kálímàtù lọ́ọ̀ ni kálímà tí kálímà ti Allah tàbí kálímà tí ó jẹ́ ohun ìní Allah kìí ṣe Allah tí ó ń jẹ́ kálímà nítorí pé kálímà kò sí nínú àlàjẹ́ fún Allah rúù lọ rúù rúù ti Allah rúù tí ó jẹ́ ohun ìní Allah kìí ṣe Allah tí ó ń jẹ́ rúù nítorí pé rúù kò sí nínú àlàjẹ́ fún Allah náà kọ́tù lọ ìyẹn ni pé náà kọ́ ti Allah tàbí náà tí ó jẹ́ ohun ìní Allah kì í ṣe àlọ́ù tí ó ń jẹ́ náà kọ̀ nítorí pé náà kọ̀ kò sí nínú àlàjẹ́ àlàjẹ́ fún àlọ́ù. báyìtù lọ ìtumọ̀ rẹ̀ ni pé báyìtù ti àlọ́ù báyìtù tí ó jẹ́ ohun ìní àlọ́ù kì ṣe àlọ́ù tí ó ń jẹ́ báyìtù nítorí pé báyìtù kò sí nínú àlàjẹ́ fún àlọ́ù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gẹ́gẹ́ bí a sì ti sọ síwájú pé àpọ́nlé láti ọ̀dọ̀ Allahu ló jẹ́ fún ẹ̀dá ló jẹ́ fún ẹ̀dá kan nígbàkígbà tí Allahu bá fi orúkọ ara rẹ̀ ṣe ẹ̀yán adorúkọ fún un kò wulẹ̀ sí ohun ìní fún Allah nítorí pé tí Allah ní ohunkóhun tó wà nínú sánmà àti nínú ilẹ̀ ọ̀dọ̀ rẹ̀ sì ní àbọ̀ àbọ̀ gbogbo ẹ̀dá báwo wá ni Allah olúwa gbogbo ẹ̀dá ṣe lè jẹ́ ohun ìní tí ohun ìní sì máa tún jẹ́ Allah ọlọ́run olúwa kò lè ṣẹlẹ̀ láíláí nítorí náà èyíkéyìí orúkọ èyíkéyìí orúkọ ipò tí aláwo bá lò fún Ìsá ọmọ mọ́ríyámù kò fi ibi kankan túmọ̀ sí pé Ìsá ọmọ mọ́ríyámù ni olúwa tàbí olùgbàlà lẹ́yìn Allah ṣebí àràkárà tí alágbẹ̀dẹ bá fi irin dá kò lè sọ irin di alágbẹ̀dẹ àbí àràkárà tí alágbẹ̀dẹ bá fi irin dá kò lè sọ irin di alágbẹ̀dẹ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé àràkárà tí káfíńtà bá fi àga rẹ̀ dá kò lè sọ àga di kò lè sọ àga káfíńtà bí Allah subhanahu wa ta'ala tó bá pe ìsaníruhu kò sọ di ọlọ́run tó bá pè ní kẹ́límà rẹ̀ kò sọ di ọlọ́run tó bá pè ní abdu rẹ̀ kò sọ di ọlọ́run aláwọ̀ pọ́n lé kí aláwọ̀ máa pọ́n ẹnìkọ̀ọ̀kan wa so àtàwa àti ń tá a ní lè láì aláwọ̀ ló ní gbogbo rẹ̀ o ẹ jẹ́ kí á dúró níbẹ̀ yẹn a máa tẹ̀síwájú lórí àlàyé kẹrin tíyẹn dálé ìpadàbọ̀ Isa ọmọ Maryam alayhisalam that is page sixty five page sixty five ni a ti tẹ̀síwájú ní ọ̀la insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.